àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ ní gbogbo náà o. kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmẹ́lì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà. àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o àmàbí ìyàlẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíhù tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú tó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. bisimilayi walhamdulilayi. والصلاة والسلام على رسول الله وبعد والسلام, والسلام عليكم ورحمة الله وبركاته ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri àgbáńlá ayé mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sí orí ètò wa ètò yín asòfíà zatu tọ̀ríkọ́ khalafati al ẹ̀sìn sufi onítọ̀ríkọ́ lòdì sí ẹ̀sìn islam ní alẹ́ òní kókó ìwádìí wa kókó ìwádìí òun ni ìdájọ́ àwọn àáfàá súnà lórí àwọn onítìjàníyà àwọn oníkọ̀dìríyà àti àwọn oníṣàbìríyà ìdájọ́ àwọn àáfàá súnà lórí àwọn onítìjàníyà àwọn oníkọ̀dìríyà àti àwọn oníṣàbìríyà kí a má gbàgbé alẹ́ òní ni alẹ́ Friday déètì òní ni ọjọ́ karùn-ún oṣù kejì oṣù sọ́fàr ọdún 1444 episode 22 la fẹ́ ṣe ní alẹ́ tòní insha Allah episode 22 la fẹ́ ṣe ní alẹ́ òní yìí insha allah ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí òdodo hmm. láti ìgbà yìí wá láti ìgbà yìí wá tí a ti ń ṣe àlàyé fún wa wípé àṣòfíyá zátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn islam onítọ̀ríkọ̀ ó lòdì sí ẹ̀sìn Islam nínú àwọn nǹkan tí ó ti wá ṣẹlẹ̀ ni pé ọmọ bàbá oní sọ̀látù sábíkì sọnù kò rí nǹkan kan wí kò rí nǹkan kan wí ète tó ń dá ni pé tí n bá ti ṣe bí ẹ́písòdù mẹ́wàá yọkàn bọ́ta yóò le koko mọ́ àwọn ọ̀rọ̀ kan tí ò béèrè fún ìle koko yóò sì gbà kóun ti fọ èsì èmi sì gbà wípé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin dà gẹ́gẹ́ bí ẹni tó ń wòran agbábọ́ọ̀lù ni ẹ̀yin gan ẹfẹ́ ẹ̀mọ bọ́ọ̀lù gbá ju ẹni tí ó wà lórí pápá lọ bó tilẹ̀ gà sí wípé mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀ kẹ́ ẹ bọ́ sórí pápá láti gbá bọ́ọ̀lù àmọ́ ẹ lè fẹnu gbá ọlọ́run fún yín làákàyè làákàyè tọ́lọ́run fún yín yẹn nínú iṣẹ́ tó yẹ kó ṣe fún yín ni pé kẹ́ ẹ lè ṣe yàtọ̀ láàrin ẹni tó ń parọ́ àti ẹni tó ń sọ òdodo tí làákà ìtọ́lọ̀ ń bá fún yín tí ò bá lè wá ràn yín lọ́wọ́ láti lè ṣìyàtọ̀ láàrin olódodo <coughs> ah, ẹ̀dàkùn tílàkà ìtọ́lọ́ ń fún yín tí ọba ti wá lè ṣe ìyàtọ̀ láàrin ẹni tó ń sòdodo àtẹ̀sí ń parọ́ à ìṣòro lágbà ni o kí a máa kó sànù wa. now láti ìgbà yìí wá this is episode twenty two okay episode twenty two ẹ wo gbogbo ibi tí a ti mú ọ̀rọ̀ lọ lórí agbọ́nì yìí kan náà ni ibi tọ́rọ̀ wá kù sí ni pé ṣé lọ́dọ̀ èmi nìkan ni ọ̀rọ̀ onítìjàníyà kọ̀dìríyà ṣàdìríyà ló ti nípọn ni tàbí ó tún nípọn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn míì ìdí ni wípé ṣe mọ̀ pé kìí ṣe èmi nìkan ni mo wà lórí social media tí mo jẹ́ ọ̀kan nínú àwọn alùsúnnà wàlìjàmáà àwọn míì náà tún wà bẹ́ẹ̀ a tún wà bẹ́ẹ̀ a wà ní a wà nìbàdàn a wà lẹ́kọ̀ọ́ a wà lógùn stéètì a wà ní Oǹdó káàkiri ilẹ̀ Yorùbá la wà ok ṣé bí èmi ṣe lé kókó yìí lórí àwọn Súfí onítọ̀ríkọ̀ ṣé bẹ́ẹ̀ náà ni àwọn akẹgbẹ́ mi yòókù náà lè lórí ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n wà lókè sí mi ta sì jọ ń ṣe dáwà yìí dáwà àsúnà wàjàmá yìí ṣé bákan náà la ṣe ń sọ ṣé ò sẹ́ni tó ń dẹ̀ láàrin wa tọ̀ ó ṣeé ṣe o kárí ẹni tí ó máa sọ láàrin wa wípé ọ̀rọ̀ onísúfì yẹn kò le tó bá yẹn yẹ ó ṣeé ṣe kárí ẹni tí ó máa sọ bẹ́ẹ̀ ó ṣe ó ṣe é ṣe kárẹ̀ tí ọmọ sọ pé kìí ṣe gbogbo onísúfí ni ò dáa a rí àwọn tó dáa nínú wọn ó ṣe é ṣe kárẹ̀ tí ó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní alẹ́ òní ọ̀rọ̀ òtí ìkan kí ni àwọn akẹgbẹ́ mi sọ lórí rẹ̀ o ọ̀rọ̀ òtí ìkan kí ni àwọn irú mi sọ lórí rẹ̀ o ohun tọ́rọ̀ kàn lálẹ́ tòní òun ni pé àwọn àfáà tí wọ́n kọ́ gbogbo wa ní ẹ̀sìn àwọn àfáà tí wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ súnà ìdájọ́ wo ni wọ́n mú wá lórí àwọn onísúfì tọ̀ríkọ̀ ká má sì gbàgbé wípé súfì ọ̀pẹ̀ka ẹ ká wá sí local level ká wá sí local level ká wá sílé àwọn onísúfì tààjọ wà nílùú ẹni tí súnmọ́ni làámọ̀ sí ẹni àwọn súfí tí a jọ wà nínú ìlú kàtígórì mẹ́ta ni wọ́n àwọn onítìjàníyà àwọn onípọ̀lùríyà àwọn oníṣàbìríyà lókè ọya bẹ́ẹ̀ náà ni nísàlẹ̀ ọya bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n dàbí ni pé àwọn oníṣàbìlíyà yẹn wọn ò tó àwọn onítìjàníyà àti àwọn oníkọ̀dùríyà àwọn tìjàníyà tẹ́ máa ń ṣe mòlídì wọ́n á pọ̀ bí ni àwọn oníkọ̀dùríyà táwọn náà bá ń ṣe mòlídì tàbí wọ́n ń míì ni ṣùgbọ́n òǹkà àwọn oníṣàdìlíyà kò tó ti àwọn méjèèjì àwọn ìran súfì kan wá ń bẹ tí ò sí lọ́dọ̀ ti bá bí bí súfì nàṣàmbàdíyà bí màtùrìdíyà bí kọlùwàtíyà bí khatimiya bí uwaisiya àbùkátà sí àwọn èèyàn níwọ̀n gbàtà wulẹ̀ ti mọ̀ wípé súfí kì í bímọ rẹ̀ súfí kì í bí ọmọ rẹ̀ kí ni ìdájọ́ àwọn àfẹ́ẹ̀sìn lórí àwọn onítìjàníyà tààjọ wà nílẹ̀ Yorùbá àwọn gan ni wọ́n pọ̀ jù nílẹ̀ Yorùbá o nílùú ìbàdàn àwọn tìjàníyà àwọn ni wọ́n pọ̀ jù followed by àwọn onípọ̀jù ríyà going by the number of the masjid àwa ló mọ̀ wípé mọ́sálásí tí wọ́n ti ń tẹ́ aṣọ funfun sílẹ̀ ló pọ̀jù tọ́ ẹ dákun ẹgbẹ́ bá mi tẹ lọ́pàá àti láìkì o àwọn olórí pupa àwọn olórí pupa wọ́n tún ti dé o ẹgbẹ́ bá mi tẹ love àti like ẹ má jẹ́ kí orí pupa wọn ẹ má jẹ́ kó ṣe ìdíwọ́ fún wa tó ṣe yé mi ò lè máa sọ̀rọ̀ kí tó máa tẹ love àti like mi ò lè máa sọ̀rọ̀ kí tó máa tẹ love àti like papà at the same time sóyé ọlọ́ọ̀sọ̀wálẹ̀sàn rẹ̀ tọ́ àwọn àwọn àfáà wa tó ga sí wípé gbogbo ẹni tó bá pèrè ẹ̀ ní àlùsùn náà ó gbà pé àfáà ló jẹ́ fún òun àwọn àfà tàǹkà síra àwọn àwọn present or recent scholars tí wọ́n mọ̀ bí tí ọ̀rọ̀ ní Súfí dé dúró in the old world yàtọ̀ sí àwọn àwọn àfà wa onísúnà ti jọ̀wọ̀ àná nígbàtí wèrè sufism ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti mọ ọwọ́ tó fẹ́ yọ tó kọ́kọ́ ń díbọ́n tó ń díbọ́n ó ní iye ọdún tí súfì fi díbọ́n nígbà sírọ́ but gbogbo ìdíbọ́n àwọn onísúfì ó ti wá sí ìparí wọ́n ti ṣó irú ẹni táwọn jẹ́ wọ́n ṣó irú ẹni táwọn jẹ́ lágbàlá ayé ọ̀rọ̀ àwọn súfí tó fẹ́ sápamọ́ tó fẹ́ farasin nítorí pé wọ́n dígbọ́n ó ti wá hàn kedere sáwọn àpá ẹ̀sìn ohun tó fi di dandan fún mi láti jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn àfẹ́ẹ̀sì sọ lórí tìjàníyà kọ̀dìríyà sàbìlíyà ní wípé ọmọ bàbá oní sàlátù sábìkì ó sọ̀rọ̀ kan ẹjagbọ́. so alùsúnà tẹ́ ń ṣe ìdí àwù rẹ̀ àti súfí ìkankan náà ni kò sí yàtọ̀ nínú méjèèjì àwọn ọ̀rọ̀ gbé àwọn akẹ́lẹ́ kan wá ṣé ọjà ẹbí sùúrù ẹjẹ́ kí ẹjẹ́ ẹbá gbọ́ ò kẹ́lì mọ̀ pé mo sọ kan lẹ́ẹ̀kan mú ní sẹ́rí tí alùsù ẹni tó bá pẹ̀lẹ̀ lálùsù náà pàjámà àwọn níwọ̀n àtàndé yìí tó bá ní ara wọn lòun tó bá wù àkẹ́ má jòjọ yín lójú tó bá wù àti ò dáa kan àbó sọ̀rọ̀ tí ò bàbá kan fún yín sìn hmm. máa ah. pìlì ẹ̀kún yín ẹ wá gbọ́ nǹkan tí bàbá yẹn sọ nípa àwọn tó ń ṣe súnà wá jàmáà ilé kọ́ ilé òun súnà kan ní tí alájì làbáyíká ní alùsúnà kan ọlọ́wọ́ ọmọdé àwọn bíbí tí mo bí sí ní òní kò jẹ́ kí òun ẹ má jẹ́ wọn tẹ́rí alùsúnà alùsúnà tán alùsùn náà ni gbogbo wa ẹ̀yin mùsùlùmí kò dàrú alùsùn náà ni wa. dáta nìyẹn káwọn tó fẹ́ sọ́nbẹ̀. irú àbúrò ìmọ̀ yìí <laughs> tẹ̀fírí ni wọ́n ah, ah. wọ́n ní tẹ̀fírí ẹ tó bá ti lè ń kà fáwọn èyí tẹ̀fírí náà ń pè wọ́n <laughs> mm-hmm. bí àti orúkọ ẹ̀mọ́ orúkọ tí wọ́n máa pè ní tẹ̀fírí torí pé ẹ̀ ń kà fára àwọn èèyàn ẹ̀ ń pe àwọn tó jẹ́ mùsùlùmí ẹ̀ ń sọ pé wọn kì í ṣe mùsùlùmí mùsùlùmí onítọ̀ọ́rí kọ̀ kì í ṣe mùsùlùmí tẹ̀fírí tẹ̀fírí nígbà tí dágbọ́n ní wọn máa ti tẹ̀fírí sí a máa ti tẹ̀ kiri torí ẹ̀ ń gbà àwọn èèyàn kéde orúkọ dẹ́n jẹ́ mo kì í ti da nọ́mà torí tẹ̀ kiri ni ẹ̀ ń gbà àwọn èèyàn ní kéde kí ẹ̀ ń kàfàrà àwọn èèyàn fún bó lẹ́yìn tẹ mọ̀ kójú ọ̀nà lẹ́yìn wà bó lẹ́yìn tẹ mọ̀ ẹbí súnà òun náà nì. tọ́ ohun tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn o sáàdì tèmi ni pé áàlù tijaniya áàlù kọ̀ọ̀dìríyà áàlù ìyẹn ni pé àwọn tí wọn wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà àwọn oníkọ̀ọ̀dìríyà àwọn oníṣàdìríyà sáàdì tèmi ni pé fi ṣe mùsùlùmí arákùnrin yìí ọmọ bàbá oní sàrátù sáàdìkì ìsọnu aládìsí wèrè ọwá ni pé fún wípé mo kà fara wọn pé wọ́n ṣe mùsùlùmí wọn ó ní pé tẹ̀kìfìrí ni mí ìtumọ̀ tẹ̀kìfìrí ni ẹ sí pé ara ẹ̀ nìkan lórí gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ayé pátápátá kèfèrí ni wọ́n ṣùgbọ́n ó ríra rẹ̀ àti àwọn tó bá tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn nìkan sọ lórí gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹlòmíràn wọn kìí ṣe mùsùlùmí ìtumọ̀ tẹ̀kírí nù èmi ìwá tẹ̀tẹ̀ fi rí lórí pé mo pe onítọ̀ríkọ̀ Tìjàníyà pé wọ́n ṣe mùsùlùmí wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n àìpẹ́ sọ oníkọ̀dìrí àwọn ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n àìpẹ́ sọ àwọn oníṣàbílì àwọn èsè mùsùlùmí kèfèrí ni wọ́n àìtẹ́ sọ tọ́ ohun tí mo wá ń sọ yìí kò sọ mí di tẹ̀kìfìrí ohun tí mo sì ń sọ yìí mi ò sọ wípé èmi àti ọ̀wọ́ ẹ̀yin tẹ́ gbàmílà àfáà nìkan sọ mùsùlùmí láyé ìyẹn ní ìròrí tẹ̀kìfìrí òun àtàwọn ọmọlẹ́yìn ẹnìkan sọ ní mùsùlùmí àwọn yòókù wọn ṣe mùsùlùmí má ìròrí tẹ̀kìfìrí nìyẹn àkídà tẹ̀kìfìrí nù nínú àkídà tẹ̀kìfìrí náà ni wípé nǹkan tí ó jẹ́ nǹkan bíntín nínú ẹ̀sìn tó jẹ́ nǹkan kékeré tí èsàrà nàwá kídùl Islam wọ́n lè kà fárá èèyàn lórí ẹ̀ péyàn ti di kèfèrí alimuhim tẹ̀kìfírí ni ẹni tó rí ara rẹ̀ nìkan àti ọ̀wọ́ àwọn tó gbà fún gẹ́gẹ́ bí mùsùlùmí tó wá rí gbogbo àwọn yòókù pé wọn kìí ṣe mùsùlùmí tọ́ arákùnrin onítẹ̀kìfírí ni mí ẹni tó sí ní òun torí òun bó ṣe wà yẹn kò wulẹ̀ stọ́dì tí a tìjàníyà kò sì stọ́dì tí a kọ̀dùríyà ẹn tó wá sí ní òun òun gbà pódòdó ni mò ń sọ ẹjá gbọ́ àbúrò yìí mọ́ ọlọ́pàá ṣe dáadáa fún àbúrò yìí mọ́ ìmẹ́ta àbúrò yìí mọ́ a lè jọ yà lórí mú kí gbogbo wọn fẹ́ràn ní sófin èmi náà tẹ̀ fẹ́ràn alùsùn náà wàjọ̀má ọ̀ mùsùlùmí àbẹ́ẹ̀dì mo lè kírun lẹ́yìn àbúrò yín mọ́ kí àbúrò yín mọ́ bí dídá lùkúrá lè kírun má tò sí lẹ́yìn kó pè mí kébèrè má ṣe kírun lẹ́yìn ẹ̀ mùsùlùmí lè ní. àbúrò yín mọ́ sọ òdodo ọ̀rọ̀ wípé ihun tẹ́ ẹ gbé wọnú ìsìlámù yìí òun ṣe ìsìláàmù kan lélẹ́yìí ẹni tó ń jalè ẹni tó ń parọ́ ẹni tó ń lu jìbìtì kẹwàá ẹ̀fọ́ ẹ̀ ń múra agbọ́dọ̀ yín wọn ẹ̀rọ ọ̀rọ̀ sọ ọlọ́run bá ṣe dáadáa fún yín ẹ̀rọ tó tọ̀ ọ̀rọ̀ lẹ sọ ọ̀la ìtọ̀ ọ̀rọ̀ làbúrọ̀ yín wọn sọ fún yín òtọ̀ ọ̀rọ̀ làbúrọ̀ yín wọn sọ fún yín ẹ má làbúrọ̀ yín wọn gẹ́gẹ́ bíi bí ọ̀tá àbúrò yìí máa máa sòótọ́ òdú tó òdodo wọn bá dé àbúrò yìí mọ nǹkan kan tí mo mọ̀ fún yín pé yóò tún dodo ọ̀rọ̀. ó lè bú àwọn. ṣe ẹgbẹ́ báwọn arákùnrin yìí broda Suleiman rọ́jí oníkọ́ọ̀dìrí paraku ni ó ń kọ̀ fáàmù pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ àbúrò ẹ̀ má máa sọ òdodo ọ̀rọ̀ ṣe ẹgbẹ́ báwọn. oníṣòfin náà ṣe mùsùlùmí ó lè ṣe tí kan lọ́dọ̀ ti ẹ̀ mọ́ kífò ti ẹ̀ mú ṣùgbọ́n ibi tí ká sọ òdodo ibi tábọ̀rọ̀ yìí wọ́n dúró sí èmi náà dúró sí. tọ́ wọ́n lè ṣe wọn lọ wọ́n. tọ́ ẹni tó bá mọ̀ mí dáadáa yọ mọ̀ pé èmi kì í gbàbọ̀dì èmi kì í gbàbọ̀dì èmi sì dá sí ohun tí ọ̀bà kàn mí ọ̀rọ̀ tìjàníyà kan mi ọ̀rọ̀ ń kọ̀dìríyà kan mi ọ̀rọ̀ oníṣàdìríyà kan mi tó yé ọkàn mi okay tọ́ ṣé èmi nìkan ni ṣé èmi nìkan ni mo pe àwọn tìdáníyà àwọn kọ̀dìríyà àwọn ṣàbìlíyà ní kèfèrí ni tẹ̀síwá sọ pé tẹ̀kèfèrí ni mí anyway èmi mọ̀ pé mi ti tẹ̀kèfèrí ẹ̀dàkùn ẹ̀fọ́kan tí mi lọ́lùwẹ̀ẹ́ nàìjíríà làwà o ẹ má jọ báyìí lójijì o nàìjíríà làwà so tí n bá rí owó tí èdè fínú lé ń sì jù lé ń sì jù ní ìdálẹ̀ tó yẹn o ìyẹn ọjọ́ mi kù nípò tí mo wà tó ti yẹ. now ṣé nìkan ni mo pe àwọn tìjà níyà àwọn oníkọ̀dìríyà àwọn oníṣàdìríyà ní kèfèrí ni kí ṣe mi nìkan tí a bá wá rí ẹnìkan tí ń sọ̀dà kejì tó náà ti pèrè lálìsú náà kò tí ìgbọ́yé ni kè ìgbọ́yé ni torí kò lè bẹ lọ́hùn pé kí òun di onítìjàníyà tàbí kóhun di oníkọ̀dìríyà tàbí kóhun di oníṣàdàlíyà lópin ayé ìhun kì í gbọ́yé ni o ní ìsìn lálẹ́ yìí ó tàwa fẹ́ ṣe rè látàlẹ́ yìí lọ a fẹ́ máa ka jáde àwọn ìdájọ́ àwọn àfẹ́ẹ̀sìn lórí ìjọ tìjàníyà kọ̀dùríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àjọ máa ká ní o kẹ́ẹ̀gẹ́tẹ̀ẹ́dì àjọ máa o iṣẹ́ mìíràn kan máa kà o. tẹ́tírí àjọ ká ní o asọ́látù kọlìfà ìmáàmín mìnàlè fúrùkọ́ àti ìjàníyà ìrun kíkí lẹ́yìn ìmáàmù kan nínú àwọn ìjọ onítìjàníyà fátíwá yìí wọ́n ti ṣe jáde láti ọjọ́ kìíní oṣù kejìlá 2006 2006 ni fatiwa yìí ló ti jáde asuwal ìbéèrè yóò jàdù fi balidati náà ìmáàmù ìmáàmù masjidin à ń rí ní ìlú ìmáàmù mọ́sálásí kan mùtẹ́bíù lè tọ̀rí kọ́tì àti ìjà ní ìyá ìmáàmù mọ́sálásí kan tí ìmáàmù náà jẹ́ olùtẹ̀lé ojú ọ̀nà tọ̀rí kọ̀tì dàníyà wà mú kọ́ dàmú fi àdí ìtọ̀rí ikọ̀ ó tún wá jẹ́ múkàdámù múkàdámù lójú ọ̀nà yìí yọrún tí àlèwérídà tí máa fún àwọn èèyàn ní wírìdì wàyẹ̀kùrù náà àbàlèwérídì dáàkìlà lè mọ́sídìdì wọ́n sì máa ka àwọn wírìdì náà nínú mọ́sálásí bisaltin moritefen wọ́n máa kà pẹ̀lú ohùn gíga sókè. So pẹ̀lú ohun tó lọ sókè fi hálíkọ̀tẹ́ ní kọ́ọ̀sọ̀ ní agbo kan tó jẹ́ àkànṣe agbo ìyẹn ni pé ó lójú àwọn tí ó wà níbẹ̀ ẹni tí ó bá jọmọ lẹ́yìn fún tọ̀ríkọ̀ tìjàníyà wọn ò ní gbà láàyè kójókòó ń bẹ̀ wọ̀yẹ̀kúnù fi wọ́sàtìlẹ̀ hàlìkọ́ kìtì átún mínàlìkù mọ́s àbíyàd wọ́n wà tẹ́ písìsì aṣọ funfun wọ́n á tẹ́ sí àárín gbùngbùn agbo ìjókòó wọn wàsùál alìmọ̀tìrú ìbéèrè tàwájú sí yín ni pé hal tẹ̀júz asọ̀lát wàrọ́há hazali imam amla ṣó lẹ́tọ̀ọ́ ká kírun lẹ́yìn ìmáàmù yìí tàbí kò lẹ́tọ̀ọ́ ìyẹn ìmáàmù tó jẹ́ mùrídí ṣéhù amada àtìgáni wọ́n bi àwọn àfáà wa léèrè bẹ́ẹ̀ èsì rẹ̀ o àni ìjàbà èsì nìyí o àlìfòrùkọ́ àti ìjà níyà ìjọ tìjáníyà min àṣádìlè fírákù ó wà nínú ìjọ tó burú jù kúfúrán ní ti ṣíṣe kèfèrí wájọ̀ láálán ní ti sísọnù ní ti ìṣìnà wápìdá àfìdì ní àti níbi dídá àdádálẹ̀ sínú ẹ̀sìn lìmọ́ lám yẹ̀ṣọ́rá àwúlọ́wù subhana wọ́n burú gan níbi ṣíṣe àìgbàgbọ́ níbi ṣíṣe níbi ìdọ̀lálà ìṣìnà wàfìdá àti àdádálẹ̀ nínú ẹ̀sìn nípa nǹkan tí olúwa ẹlẹ́dà ò gbé kalẹ̀ fún wa bẹ́ẹ̀ wà láàrọ̀ súúlùú alayhi salatu wa salam nípa nǹkan tí ògbésẹ̀ rẹ̀ ò gbé kalẹ̀ fún wa bẹ́ẹ̀ so ìjọ tìjádìyà wọ́n burú jù lọ nínú kíyàn di kèfèrí níbi kíyàn ó ṣìnà níbi kíyàn ó ṣe bídíà ìjọ tìjádìyà burú jù lọ fàlàyé jùús nítorí náà kò wá lẹ́tọ́ o ayu tahab imaman man huwa ala torikihim kò wá tọ́ o ká wá yan ìmáàmù kan ìmáàmù tó wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ wọn tọ̀ríkọ̀ tìjàníyà wà látẹ̀sùkù sọ̀látù khalifa mọ́níhúwà alátọ̀ríkọ̀ tìhín kò tún wá lẹ́tọ̀ọ́ irun òní lálàáfíà tá a bá kí lẹ́yìn ẹni tó wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjàníyà wábìláì tàòfíìkì aláwo fi wá ṣe kò ń gẹ́rin okay وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم تعالوا صفات واي مجموع فتاوى اللجنة الدائمة بالسعودية ìgbìmọ̀ ìgbìmọ̀ láíláí tí ń ṣèdájọ́ ẹ̀sìn ní orílẹ̀-èdè Saudi Arabia inú tí àti wọn kò dájọ́ ẹ̀sìn jọ sí alimujalladu asalisu wàlẹ̀ ìṣirun volume twenty three nínú àwọn tírà tó jẹ mọ́ àkìdá so ti gbọ́ bá nísìn àwọn àfẹ́ẹ̀sìn wọ́n lọ gbọ́dọ̀ kírun lẹ́yìn ohun tìjà níyà tí wọ́n bá jẹ́ mùsùlùmí ṣe wọ́n nìká mọ́ kírun lẹ́yìn wọn tó bá dá sí pé ẹni eré wà ló ń tìjà níyà tí mo ní sọ pé ṣùgbọ́n àwọn ẹni eré kan wà nínú wọn o tá a lè kírun lẹ́yìn wọn wọ́n gbé ìdájọ́ yìí ka orí gbogbo mùrí bí iṣẹ́ òtìjà ní pátápátá pátápátá pátápátá tí bàbá rẹ bá jẹ́ òtìjà níyà a lè kírun lẹ́yìn rẹ̀ pẹ̀lú fásiwáyì a ní kírun lẹ́yìn bàbá rẹ̀ tó bá jẹ́ òtìjà níyà fásiwá kan fásiwá mi sòrè hukumu sọ̀láàfì khalifa àtibá turuk àtìjàníyà ìdájọ́ ìrun kíkí lẹ́yìn àwọn tí wọ́n ń tẹ̀lé tọ̀ríkọ̀ àtìjàníyà rọ́kùnmù lìfátíwá 3219 mọ̀ọ́dú lìfátíwá tọ́pìkì tọ́pìkì fátíwá ah, tọ́pìkì fátíwá hukumu sọ̀láàfì khalifa àtibá turuk àtìjàníyà ìdájọ́ ìrun lẹ́yìn àwọn ọmọlẹ́yìn tìjáníyà asuwal ìbéèrè fi wilayatina ní ìlú tiwa bèlè jazair ní morocco ní jazair ní morocco al-agiladiyya asahikọ min àtìbá ìtúrúkú àtìjàníyà àwọn tó pọ̀ jù nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà àwọn tó pọ̀ jù tí pípọ̀ jù wọn tó lágbára àsáhìkọ̀ tó lágbára gan ni àwọn olùtẹ̀lé tọ̀ríkọ̀ tìjàníyà yóò àdúnànà wọ́n sì ń bá wa sọ̀tà wàyòkùrìdúnànà mìnàlì masjidi wọ́n sì máa mú wa jáde kúrò nínú mọ́sálásí bìtúrùkín gọ́ìrì mùbáṣíra bẹ́ẹ̀rù mùbáṣára wọ́n máa mú wa jáde wọ́n máa mú wa jáde ní ọ̀nà ẹ̀kọ́rọ̀ pé ọyá ẹ̀lọ́kírùn bòmí ẹ̀bọ́ta ẹ̀lọ́kírùn bòmí wàṣùwàl ìbéèrè hal nùsọ́lì máa aula sáà lè kírun torí pé wọ́n rí pé à ń dọ́gbọ́n dàrú wá kí nínú mọ́sálásí àwọn náà wá ń dọ́gbọ́n lè wá bọ́ ọ̀tà nínú mọ́sálásí ẹ̀mọ́rú ẹ̀ <laughs> nígbàtí nílùú Ìbàdàn ní 1984 1984 mọ́sálásí ilé léwu mọ́sálásí ilé léwu ní òde ajé tí wọ́n ti kírun tán màá wá lọ kírun ìrun tẹ́ máa ń fẹ́ kún tó kí bí ìrun dúrì màá tètè kí ní áfítàwà tó ti wọlé tú làwọn tó kí tiwọn ìrun asri àwọn máa ń kí ní ní imátàsí so èmi wà ti sùúrù di 430 wọ́n padà wá gẹ́ẹ̀tì mi pé mọ̀ ń dọ́gbọ́n dàrún kí so àwọn náà wá fi sísẹ́mù lẹ́nu bọ́ta wípé tí a bá ti tókàn gbófin kan ni wọ́n ní pé ẹnìkan kò gbọ́dọ̀ sí mọ́sálásí ní àrá one o'clock tá a bá sì ti kí òun tán tí bàbá tó fẹ́ tìlẹ̀kùn tó bá ti ní òun fẹ́ tìlẹ̀kùn ẹnìkan kò gbọ́ sọ pé òun tún wà yálùwàlá mọ́ mọ́ that is turuk gẹ́rù mubashira indirect way láti lé ìyẹ̀kọ́ ìbéèrè wa ni pé alìsọ́lì máa àbùn ṣe ká máa kí òun pẹ̀lú àwọn súnfì yẹn aula tàbí rárá wà máa sí àtúsọ́lá tó kálífà àrùlà irú ìlàlàáfíà wo ní bẹ́ẹ̀ fún ìrun tàbá kí lẹ́yìn àwọn wọ̀nyẹn ní àwọn tọ̀ríkọ̀ Tìjàníyà wà lè nìsọ́lì fí mùsọ́lá kọ́ọ̀s bíná ṣe a lè lọ mọ́ dá ìrun wa kí ní ààyè tó jẹ́ tiwa nìkan sọ kásìmbìnà lásìyàmọ́ bó tilẹ̀ dá sí wípé wà náà ìtàsọ́lìnà bí mùdìrí yàtì ṣòó ní àdìníyà bó tilẹ̀ dá sí wípé a ti kàn sí olùdarí ètò ẹ̀sìn ní ìlú wa min ajili ìtọ́ iná musalla nítorí kó lè fún àwa náà ní ibi táti máa kírun walakin lam yasulina ṣùgbọ́n títí dìsìn èsì ò tí ìjáde ṣẹlibá nìsìn bó ṣe ń ṣẹlẹ̀ ní nàìjíríà ló ń ṣẹlẹ̀ ní morocco ló ń ṣẹlẹ̀ ní káàkiri so mo lérò pé ti gbọ́ ìbéèrè yé dáadáa tọ̀ èsì rẹ̀ o alè ìjàbá àtọ̀rí ikọ̀ àti ìjàníyá tọ̀ríkọ̀ tìjàníyà mìtúrùkù sùfìyà ó wà nínú àwọn tọ̀ríkọ̀ sùfì alẹ́zí iná yẹ̀bìlú náà fi àwùlìyà àwọn tí wọ́n máa ń tayọ ẹnu ààlà nípa àwọn ẹni ọlọ́ọ̀ wọ̀yùfọ̀dìlúnàhùn alàlẹ́ àmbìyà wọ́n sì máa gbọ́lá fún àwọn ẹni ọlọ́run ju àwọn ànẹ́bí ọlọ́run lọ wọ̀yẹ̀dẹ̀hùnàhùn míndú nìláì àwọn tìjàníyà wọ́n sì máa ń pe àwọn wòlíì wọn wọ́n máa ń pe àwọn wòlíì wọn lẹ́yìn ọlọ́run abẹ́ ìpè wọ́n èyí tìjàníyà sẹ́ ìpè wọ́n ẹ máa ń pè wọ́n náà ẹ máa ń pè wọ́n kí lẹ́ ń parọ́ sí ẹ máa ń pè wọ́n kí sáré fi kéde kàn yìí ọlọ́gẹ́ ìtètè rí o ọlọ́gẹ́ ìtètè rí o ọmọ bá mi sàdúrà kọ́ ọlọ́gẹ́ rí o. ẹ wò ó. kí ni wọ́n ṣe o ṣéwù nù o àwọn amòrídì nù o kí ni wọ́n ṣe o wọ́n tẹ́wọ́ sí ṣéwù lọ́rùn sẹ́kiri ẹnìkan wá bá wọn kírọ̀sì ẹ̀ pé á ah, orí búkú délé kọ̀ǹdẹ́mù ilé sẹ́kiri àwòrán ṣéwù nìyẹn o sẹ́rí amòrídì nù o tọ̀ pọ̀yẹ̀dì ó náà hú ní dúnì láyìí wọ́n máa pè wọ́n lẹ́yìn ọlọ́run àwọn yẹn tẹ́wọ́ sí ṣéhùn tí wọ́n nú o wàhádà mina shirk èyí sì wà nínú ẹbọ alẹ́bí yíò bí tuli àmàlà èyí tí má ba gbogbo iṣẹ́ jẹ́ wàrúsá dìbò àdòkúlá fìnnáà tí sì máa ṣokùnfà wíwọ inú iná lè má máa ta ala shirk fẹ́ni tó bá kú sórí ẹbọ náà fa àlàáhàdá lórí ń ta wá sọ yìí o láàyè sọ́ọ̀lì خلف أحد لا يصلي خلف أحد هؤلاء الصوفية لا يصلي لا يصلي أحد خلف هؤلاء الصوفية أوكي لا يصلي أحد خلف هؤلاء الصوفية tàbí láàyù sọ́lá khalifa ahadi àùláyí asòfìyà fún tààkàlẹ̀ yìí o a gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹnìkan nínú àwọn súfí wọ̀nyẹn láàyù sọ́lá khalifa ahadi àùláyí asòfìyà fún tààkàlẹ̀ yìí o a gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹnìkan nínú àwọn onísúfí wọ̀nyẹn fàlábúdà min ayyakuna imam min bí yẹ sí dandan ti kí ìmọ́ọ̀mù ó jẹ́ ọ̀kan nínú àwọn ali tawhid olùmọ́lọ́ọ̀lọ́kan ṣoṣo tí èsẹ̀ tí ó pé ọlọ́run ní wúwà wúwà tí èsẹ̀ tí ó pé ọlọ́gbà bí ọlọ́gbà ọlọ́gbà bí alladhina la yad'una illa Allah àwọn àbùtà orídì ní kó jẹ́ ìmáàmù wà àwọn tí wọ́n ń pè nǹkan kan àfi Allah wa ya'maluna bi qawlihi ta'ala àwọn àbùtà orídì yìí àwọn ni wọ́n ń lo ayọ̀ ọlọ́run tó sọ pé wa anna limasajida lillahi fàlá tẹ́dí ọmọ àlọ́yìn àhádá dájúdájú gbogbo masajidi gbogbo àyíká tí máa ń gọ́sì fọ́lọ́run lèláì tí aláwọ̀ ni fàlátẹ́dí mọ́ àmọ́ ìyáhádá ẹ má tún fi pé nǹkan kan mí ìmọ́lọ́ mọ́ àyà nìyẹn o ayà nílànà kùránì nìyẹn ó tún tẹ̀wájú fàílẹ̀ ní àwùlíyà àkọlù dárajà nílẹ̀ ṣẹ́rẹ́ àwọn afẹ́ máa jẹ́ wòlíì ọlọ́run àwọn ẹni ọlọ́run ipò wọn kéré sí àwọn tó bá bí ọlọ́run lọ́wọ́ tààlà ṣe bí Allah subhanahu wa ta'ala ó sọ fún ànábì rẹ̀ wípé wàlá tad'u min dunillahi man la yanfa'uka wàlá yadurruka ìwọ ànábì o gbọ́dọ̀ pè lẹ́yìn ọlọ́run o in tí ò ní ṣe ọ́ láǹfààní tí ò sì ní kò nira bọ́ fa in fa anita tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ pé nǹkan mi lẹ́yìn àlọ́ fa innaka idhan mina zalimin dájúdájú nígbà náà ó ti wà nínú àwọn alábòsí alábòsí ẹlẹ́bọ wà ní jẹ́mu sọ́sùkà lọ́ọ̀ bí dùwé bí aláwọ̀ bá fi ìnira kan gbọ́ ọmú wà rẹ́bí fálákà ṣìfàlà onílà òwa kò sẹ́ni tó lè mú kó ń bẹ̀ pọ̀ àfi òun náà ni aláwọ̀ ni aláwọ̀ tó fi bẹ̀ ló lè mú kúrò ń pàpọ́ aláwọ̀ tààlà aláwọ̀ tó sọ wípé kúlì ìwà rẹ́bí sọ fún wọn pé ìní ìní láàbùnìkù lákùndọ́rà wà èmi kọ́ ni mò ń darí ìnira àti ìtọ́sọ́nà sọfáyé bẹ́ẹ̀ ànábì sí sọfáyé bẹ́ẹ̀ tọ́ fẹ́yìndá kánà sallallahu alaihi wasallam láyé múlíkù làúndọ́rá wà lárọ́ sádá nígbà tàbí ìgbà wá jẹ́ ẹni tí ò lè darí ìnira àti ìtọ́sọ́nà fún wọn wàlìjìláàní àti jìláàní wà náwìí àti irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fa alaykum an tattakhidhu musalla nítorí náà ó di dandan fún yín o kẹwàáyè ibùkí ìrùn ti yín yàtàṣù bí alìtàwìd tó máa wà spẹ́ṣálì fún àwa onítàwìd àwa tá a jẹ́ alùtàwìd alùsíríkù ni àwọn onítìjàníyà wà náà àtẹ́ṣẹ́mì wú fi hajjí mílẹ̀ àyà kódà kò gá sí wípé ẹ wà street kan sàlàyé jọ sí ẹ wà àdúgbò kan bóyá street one street two street three street four street five street six street seven street eight gbogbo yín ẹ wà mú street kan ẹ wà yẹ kan bẹ tukù inú nà fi ìmọ̀síjídàn tẹ́ẹ̀tì bíúdì mọ́sílásì yín níbẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni o fa ìlàmù yàtàyàsà tí kẹta wá ṣe ìyàn bá wà rọrùn fún yín tẹ́ẹ̀rí ààyè kankan ní stíìtì yẹn ládùúgbò yẹn fádàkùn àdá òsọ̀láàtì ẹ̀tì lẹ́tọ̀ kẹ́ẹ̀kírun wà láwọ́ fi ìbẹ́yẹ̀ ti àdíkùn gàmà à kódà tó gá sí pé nínú yàrá ẹnìkan lẹ́ẹ̀tì kí ní gàmà à tẹ́ǹgbọ́ hátà hátà túkùbà sọ̀láàtì sọ̀láàtùkùm títí Allah subhanahu wa ta'ala yóò fi gba ìrun yín ṣẹ̀rí báwọn pé ọ̀rọ̀ ń súfí lágbára débi pé wọ́n ní ká mú mọ́sálásí míì fún àwa alùsùnà alùtàwídì láti máa kírun tiwa lọ́tọ̀ tí kò bá wá tí sí ààyè tá a sí ká wá mú ilé ẹnìkan nínú wa ṣẹ́mọ̀ pé ọlọ́mọ fún wa nígbàlá ìlúra wa lọ ẹnìkan lè gba yàrá kan ẹnìkan lè gba yàrá méjì ẹnìkan sì lè gba flat tí ó tún ní premises ká wá mú inú ilé ẹnìkan nínú wa sórí báwọn wàláwó fi báyìtì áàdìkún jàmáà kódà kó gá sí pé ẹ kírun jàmáà yẹn nínú ilé ẹnìkan nínú yín tẹ́wàá kí ń jàmáà bẹ́ẹ̀ hátà àtúkù bá sọ́látùkùn títí ọlọ́run fi lè gba ẹ̀rún ni o wàláyẹ̀kúnù fi yá ṣubúra ìdásọ̀ láìtùm khalifa albébíà ẹ wà ní sí nínú ìrújúmá ìrúkú tẹ máa kúra sí tẹ bá lọ lẹ́yìn ta ló ṣe fásiwá yìí o sábúrò ẹmọ́ ni àbúrò ẹmọ́ kọ́ o abdullahi bun abdulrahman aljibirin abdullahi bun abdulrahman aljibirin àwọn àpá àgbà ní saudi nìyẹn àwọn ni wọ́n ṣe o ó tún kú o màá ka ìdájọ́ wọn lónìí màá kà lọ́la màá kú kà lọ́kùnla kí lẹ fi ṣeré yìí ẹ wá lérò pé bóyá èmi nìkan ni mo sọ pé ó ti dà níyẹn sí mùsùlùmí mi nìkan ni mo sọ bẹ́ẹ̀ ẹ́n èmi nìkan kọ́ ó ní mú tà fún yìí omi ìtúnrè ẹ̀tún gbọ́ asọ̀látù kọlìfà alìmọ́m alìmọ̀tádé ìlìtọ̀ríkọ̀ àtìjàníyà ìrun kíkí lẹ́yìn ìmáàmù tó ń tẹ̀lé tọ̀ríkọ̀ tìjàníyà asuwal ìbéèrè fatiwa rọ́kùmù 2089 ìyẹn ni pé nọ́mbà wọ́n wọ́n wọ́n nọ́mbà àwọn àwọn ìbéèrè àti dáhùn wọn so ìbéèrè nọ́mbà two zero eight nine lélẹ̀ ẹ máa gbọ́ wò ọmọ bàbá oní sọ̀rọ̀sù sábìkì sọnù ẹ máa gbọ́ wò làkọ́ọ́dí tàdọ́ọ̀là bá tí àtúwálìlì fòkà ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ ọ̀ tí ń kọlura wọn tí ń kọlura wọn fi sọ̀láti khalifa àìmọ́ alìmọ̀tẹ̀tẹ̀rin ọ̀rọ̀ àwọn àfáà ti pọ̀ nípa ìrun kíkí wa lẹ́yìn àwọn lèmọ́mù ní bídíà wọ asáàbù túrùkù àti àwọn onítọ̀ríkọ̀ bìtọ̀ríkọ̀ tìjàníyà bìtọ̀ríkọ̀ kọ̀dìríyà bìtọ̀ríkọ̀ sàbìríyà khususan àtàbíhìn lìtọ̀ríkọ́ àtìjàníyà ní àdáyẹrí àwọn tí wọ́n ń tẹ̀lé tọ̀ríkọ́ tìjàníyà ọ̀rọ̀ ti pọ̀ wàkọ́dí ìtọ̀láàtù aláàrìsá láti sheikh abdulrahman mo ti wá katira sheikh wakan abdulrahman ọmọ yusufu al-ifiriki rahimahullah rahimahullah mudiru dari lahadithi bilimadina alimunawaro sáàbìkọ́ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ principal darul hadith ní madina nígbà kan rí former principal ní darul hadith ní madina ó kọ tí à náà ni àníwárù arahmaniya fi ìdáyàtì lè fúrúkọ àti ìdàníyà àwọn ìmọ́lẹ̀ ọba àjọkẹ́ ayé níbi ìtọ́sọ́nà níbi títọ́ àwọn ìjọ tìjáníyàsọ́nà làkọlé tí àyẹn táìtù tí àyẹn ọwà ni haifu nínú tí à náà ìtàdọ̀há ọwà fojú hàn kedere anna àkọ́ ìdá àṣáàdì àrí ìtọ̀ríkọ́ wípé àwọn àdìọ́kàn àwọn onítọ̀ríkọ̀ wọ̀nyí àdáhùnlọ́hù ìlà sàwá ìsìrọ́t ọlọ́run mọ̀ bá wọn sí ọ̀nà tó tọ́ o ó wá hàn nínú tíà náà pé àkìídà àwọn o gẹ́rù kò lálàáfíà ni kò ní àlàáfíà wàhú akírọ́bì ìlà ṣíríkì wà dọ̀lálà nínú tíà yẹn kà ń bẹ̀ ó hàn bẹ̀ wípé àwọn tìjàníyàwó wọ́n súnmọ́ àwọn ẹlẹ́bọ wọ́n súnmọ́ wọ́n súnmọ́ àwọn ẹlẹ́bọ jùlọ wọ́n sì súnmọ́ olùṣìnà jùlọ wọ́n lè ìyáàbù bí láì mí níhú ìlànà ìmẹ́rin ọlọ́run làwọn bí ilé yìí o mo kà ń bẹ̀ ó hàn bẹ̀ wípé àwọn tìjàníyàwó wọ́n súnmọ́ àwọn ẹlẹ́bọ jùlọ ju onímọ̀nì lọ wọ́n ṣìnà jùlọ wọ̀tẹ̀sídẹ́kì bìkítàbì láì wọ́n ṣìnà jùlọ sí gbígba tírọ̀ ọlọ́wọ́ bá gbọ́ wọ́n ti bá sunnati rasuli al-Mustafa wọ́n tún ṣìnà gan síbi títẹ̀lé òjíṣẹ́ rẹ̀ anẹ́bì Muhammad okay al-Muqtar alayhi salatu wa salam فهذه تسوء الصلاة خلف ìmáàmí mọ̀tẹ́dẹ̀ ń tàbí ibi torí kọ́ àtìjáníyà nítorí náà mo ti ka ọ̀tún mo ti ka òsì ìwé tí mo kà látùwárì ó ní àwọn àtìjáníyà wọ́n sún mẹ́bọ olùsìnà ni wọ́n ẹgbẹ́ àpẹ̀yìn àfáà wa ṣé irú ẹni tó bá wá wà lójú ọ̀nà yẹn sí tata kíhun lẹ́yìn rẹ̀ ẹni tó jẹ́ táàbì wúlí tọ̀ríkọ̀ tìjáníyà ẹni tó ń tẹ̀lé tọ̀ríkọ̀ tìjáníyà ṣe tó bá wà lójú ọ̀nà bẹ́ẹ̀ sí tàbá kí òun lẹ́yìn ẹ̀ta máa ní òun wọ́n ìdá kánà lè jàwábù láà tẹ́sì bá wá jẹ́ lóò bá gbọ́dọ̀ kí òun lẹ́yìn rẹ̀ ọ̀dà fàhájì muslim ikọ́ mọ́tò sọ̀láàtì fi àhàlìyí wọ́n fi bẹ́ ìtìyí tí èsì yí bá jẹ́ pé ààlè kí òun lẹ́yìn ó ti jà níyà ọ̀dà ṣé mùsùlùmí wá lẹ́tọ̀ọ́ láti máa kírun pẹ̀lú ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ nínú ilé rẹ̀ ìdálámúyẹ̀jí tí ayi masjidin filimadina alẹ́tíyẹ̀ skúnù ha ìmọ̀ọ́mọ́ gẹ́ra mọ̀bùtẹ́dẹ́ ìyẹn nígbà tí mùsùlùmí yẹn kò bá tún rí mọ́sálásí ní ìmọ̀ nínú ìlú tó ń gbé kò rí ìmáàmù míì yàtọ̀ sí ìmáàmù onísúfí mọ́sálásí wájú òun súnfí ló ń fi òun bẹ̀ fún wọn mọ́sálásí ẹ̀yìn òun súnfí ló ń fi òun bẹ̀ fún wọn mọ́sálásí ọ̀tún òun súnfí ló ń fi òun bẹ̀ fún wọn mọ́sálásí òsì onísúnfí ló ń fi òun bẹ̀ fún wọn ṣé mùsùlùmí lè wá máa lọ kírun rẹ̀ nínú yàrá rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bí wàhálì tẹ̀júùs ìkọ́mọ́tò sọ̀láàtì fi jẹ̀mọ́ àti ń ká sọ̀ ṣọ́wá lẹ́tọ̀ọ́ kíyàn ó gbẹ̀rùn dúró pẹ̀lú jẹ̀mọ́ kan lọ́tọ̀ filimasjid bada intiha ilimubtadi sọ̀hìbù tọ̀ríkù àti ìjàníyá ní sọ̀láti ṣó wá lẹ́tọ̀ ok ṣe ṣe mo lè kírun pẹ̀lú ìyàwó mi àtọmọ nínú ilé tó bá gá sí pé mọ́sáàsì àwọn súfí ló yí gbèpo ìbéèrè kẹta ń ni pé tí yóò bá lẹ́tọ̀ọ́ ǹjẹ́ mo lè wá máa dá jàmọ́ tèmi kí lọ́tọ̀ lẹ́yìn ìgbà tí ìmọ̀mù súfì tó bá ti kírun tiẹ̀ tán wàhálà ṣàyò á dí ìlà fil afkari ṣe ẹ̀ sì rí tí mo bá ní kí máa tún kí jàmá mi lẹ́yìn jàmá ti bàbá oníṣúfìhùn yóò fa lọ́bọ̀lọ́bọ̀ o yóò fariwo o yóò fariwo o àwọn èèyàn kan máa mú àwọn ìròrí tí ọmọ gbára wọn wá ní o wàtàfùrí kọ́ bẹ́yìn sùfúfì àni mùsùlùmí yóò sì dá ìjà lẹ́nu mọ́ṣáláṣí láàrin láàrin àwa mùsùlùmí ṣé kí ẹwọ option ẹwọ béèrè tó béèrè sí béèrè mẹ́ta ni <laughs> abẹ́ béèrè yọkan number one ṣáà lè kí n lẹ́yìn àwọn tìjà níyà number two tàbá lè kí n ní ẹ̀yìn wọn ṣe tí ó ti sí mọ́sásí kankan láyìíká yàtọ̀ sí mọ́sásí oníṣúfì Tìjàníyà ṣe kí ma kí n mú lé pẹ̀lú ìyàwó mi àtọmọ mi nọmba tírì tí ìyàn bàbá pọ́síbù tí ọba lẹ́tọ̀ nínú ẹ̀sìn ok ṣé àwa lè máa dá jàmọ́ ti wa kí lẹ́yìn jàmọ́ ti wọn tó sì pọ́síbù kí ṣíṣe bẹ́ẹ̀ kó padà di ariwo láàrin ara wa ẹ máa gbé sí tẹ́fẹ́ fún wọn o alìjàwá alìfúrùkọ́ àti ìjà níyá min aṣáàtì lè fẹ́ràkì ìjọ tìjáníyà wọ́n burú jùlọ wọ́n le jùlọ kúfúrán ní ti dídi kèfèrè wá dọ̀láàlá ní ti ìṣìnà wá fìdáán àti ní ti ṣíṣe bídíà fìdíìnì nínú ẹ̀sìn lèmọ́ lámúyá zá níbi Allah subhanahu wọ́n burú níbi dídá àdádálẹ̀ nú ẹ̀sìn fún nǹkan tọ́lọ̀ ọbọ̀ òyọ̀ndà rẹ̀ fàlátẹ̀sù sọ̀láàtù khalifa mọ́núhúwà aláàtọ̀rí ìkọ́tẹ̀ nítorí náà o kò wá o kò lẹ́tọ̀ọ́ láti kírun lẹ́yìn ẹni tó bá wà ní ojú ọ̀nà tìjáníyà tó ti bọ́ ìdáhùn sí bí àkọ́kọ́ nìyẹn ṣáà lè kírun lẹ́yìn tìjáníyà wọ́n ní kò tó bá kí lẹ́yìn wọn ọlọ́run ní gbà wà bí imkanili muslim tó bá wá rọ musulmi lọ́rùn ángẹ̀ẹ́sẹ́ ní sàlàwú ìmọ́ọ́mọ́n láti wá ìmọ́ọ̀mù míì gbẹ́rà mùtánì ìlìtọ̀ríkọ̀ àtìjàníyà tí ò ní jẹ́ ẹni tí ń ṣe tọ̀ríkọ̀ àtìjàníyà wà gbẹ́rì ha mìntúrùkí mìntúrùkí alẹ́mùtánìyà tí ò tún ní jẹ́ bíi ṣàbìlíyà mímọ́ látẹ̀kẹ́símù ìbádàtùhún wà àmàlùhún bìlìmùtábàá lè Muhammad ibn Abdullahi salawatullahi wasalamu aléyìí nínú àwọn tó dá sí pé iṣẹ́ wọn kò wà in agrímẹ́ǹtì ìjọsìn wọn kò wà in agrímẹ́ǹtì kò so pọ̀ mọ́ ìtẹ̀lé ànẹ́bì Muhammad sallallahu alayhi wasallam kò ní bá pẹ̀lú ẹ̀ وإذا لم وإذا لم يجد إماما غير مبتدع tó bá ti wá rí ìmáàmù míì tó bá ti rí ìmáàmù yàtọ̀ sí ìmáàmù ń bídíà orí ìmáàmù kankan àwọn tó rí ó ń bídíà ní wọ́n oníṣìgáníyà ni oníkọ̀dìríyà ni oníṣàbíríyà ni àfẹ́ ẹlẹ́bọ ni àfẹ́ àti ń tẹyànrin ní fàyùkí ìmúláwù jẹ̀mọ́ àfi àjì masjidin min masajidi lil muslimin ntókù ọ̀kù ni pé wá ìrun jàmá rẹ kí nínú any mosque nínú mọ́sáàsì àwọn mùsùlùmí ìzà àmìnà àlìfìtìnà wà ìdìrọ́rù bí yí mìnàlè mùtẹ́dìà nígbà tó bá garanti fìtìnà ni o pé kò ní sí problem àwọn oníbídíò sì ní kò nira bọ́ ọ tọba tọba ṣúọ̀ pé ìlọ́mọ́ kíjọ̀mọ́ míì nínú àwọn mọ́síláṣí yẹn wọn ò ní fòòrú ẹ̀mí rẹ lórí ẹ̀ wọn ò ní kó nira bọ́ ìyẹn àwọn oníṣúfí oníṣúfí tìjàníyà oníṣúfí kọ̀dìríyà oníṣúfí ṣàbìlíyà tí yẹn bá ti wà garanti pé kò séwu ẹ máa dọ́gbọ́n kí jàmọ́ yín lẹ́yìn jàmọ́ tiwọn fàyín kánà fi bádàdín tàṣálátọ̀ fi mùtẹ́dẹ̀ ẹ̀hún tó mọ́ wá gá sí pé ọwà nílùú kan tó pé ẹ̀sìn bèèrè bèèrè ní ìsìn ìlú ẹ̀sìn kèsì Saudi so wọ́n sì mọ̀ wípé àwọn ní olórí kórí Sufi wọ́n kọ̀ káàkiri àgbàláyé ok wọ́n wá ń sọ fún ní sí pé fàyíkáàdà sí bálàdé tàṣálàtọ̀ fí mùtẹ́nìà tó bá gá sí pé ọwà nílùú kan tó gá sí pé àwọn oníbíbí àwọn yìí àwọn ni wọ́n ń ṣèjọba ń bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ lórí ń bẹ́ẹ̀ fàyíkéèmù jàmáà fi áàlì yìí máa kíjọ máa pẹ̀lú ìyàwó ẹ̀ àtọmọ ènìyàn anáwọ̀ gbọ́dọ̀ kí òun lẹ́yìn oṣù fi ẹnìkan wá sọ ní pé ẹni tó da ń bẹnu wọn ẹni tó da sí bẹnu wọn ọ sọ bọ́ọ̀ta fún wa àwọn àfáà wa rèé tí gbogbo wa gbà láàfáà tó bá já sí pé ẹni eré kan bá wà nù wọn ni wọ́n sọ wọ́n sọ so tó bá wà nílùú kan tó gẹ́sí pé àwọn bídíà yìí àwọn ni wọ́n rọwọ́ mú tó gẹ́sí pé kò sí mọ́sáàsì kankan tó gẹ́sí alùsùn náà ẹ́ẹ́ fàyùkéèmù lè jẹ̀ máa fi áàlì yìí máa kírun pẹ̀lú ìyàwó rẹ àtọmọ rẹ máa ṣe ìmáàmù ìyàwó àtọmọ rẹ ṣe bá ti lọ àsìkò covid-19 rí tó kálukú ń ṣe ìmáàmù fún ìyàwó rẹ àtọmọ rẹ ẹ́ẹ́ covid covid covid súfínù covid sufi ó nìyẹn covid ní sufi ó burú ju covid 19 gan lọ àwọn bí ya mẹ́kání yá àmànù fi yí alánàṣì yìí tàbí kó lọ wá àyè kan tọ́kàn rí ó ti balẹ̀ lórí ẹ̀mí rẹ̀ ọ ò sáàgbọ́dọ̀ kírun lẹ́yìn oṣù fi ni o torí pé wọ́n ṣe mùsùlùmí wọ́n ìbá jẹ́ mùsùlùmí wọ́n ìbá ní kátìún ní ẹ̀yìn wọn wà mọ́ta àmùkànátùká àlìhìjìrọ́ ìlà baladin tukọ́mù fi ìsúnná ìgbàtígbà tí sísíkúò nílùú àlìhìjìrá migration ìgbàtígbà tí sísíkúò nílùú tó bá rọ̀ lọ́rùn sísíkúò nílùú lọ sí ìlú míì ìlà baladin tukọ́mù fi asúnná ìgbàkígbà tí ó bá rọ̀ ọ́ lọ́rùn láti ṣíkù nílùú yẹn ìlú àwọn súfí ìlú àwọn tìjáníyà ìlú àwọn kọ̀dìríyà ìlú àwọn ṣàbìlíyà ìgbàkígbà tó bá rọ̀ ọ́ lọ́rùn láti ṣíkúrò ń bẹ̀ lọ sí ìlú tí wọ́n ti ń lo súnà wàtúhárìbù libida ìgbàkígbà tí ó bá rọ̀ ọ́ lọ́rùn láti ṣí lọ sí inú ìlú tí wọ́n ti ń gbógun ti bídíà bí irú ìlú Ìbàdàn wọ́n jẹba àlẹ́ kazalika ó di dẹ̀dẹ̀ fún ọ kò ṣe jíra sórí báwọn tó bá gá sí pé ìwọ nìkan ló wà láàrin wọn mọ́ dánu ẹ̀kí pẹ̀lú ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ má lọ kírun mọ́sálásí ohun tó mú ọ̀rọ̀ ń sú fíte burú débẹ̀ wọn kẹ́nìkan wá sọ pé mi ní sọ́ọ̀lì wú náà irú sọ́ọ̀lì wú náà náà àátànáwà ní náà àtànáwádìí ẹ̀ àtànáwádìí ẹ̀ bóyá bóyá kò sí àkàyé kò sákàyé ni tákàyé bá wà àìnà sọ̀rìhùn bẹ́ẹ̀nà alìtìjànìyà àìnà sọ̀rìhùn bẹ́ẹ̀nà alìkọ́dìríyà àìnà sọ̀rìhùn bẹ́ẹ̀nà alìṣàbìlìyà àìnà hù níbo ni wọ́n wà nínú fásiwáyì níbo ni wọ́n wà wọn ò sí ibi kankan bàbá rẹ̀ ò bá jọ súfí ẹ̀gbọ́n rẹ̀ ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀nkú rẹ̀ ò bá jẹ́ bẹ́ẹ̀ tìjàníyà ni o kọ̀dìríyà ni o ṣàbìríyà ni o lẹ́yìísú bí mùsùlùmí lẹ́yìísú bí sọ̀lẹ̀ ìyìn lẹ́yìísú bí mùsùlùmí wà lẹ́yìísú bí sọ̀lẹ̀ ìyìn وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم ta ló ṣe fatuwa ìbọ́ tàṣàbúrò ìmọ́ ni àbúrò ìmọ́ kọ́ o mọ́sàn lẹ́nu o اللجنة الداهمة للبحوث العلمية والإفتاء ìjókòó ìgbìmọ̀ gbére tí ń ṣèwádìí ìmọ̀ ẹ̀sìn tí wọ́n ń bi léèrè ìbéèrè ẹ̀sìn tí ìjọba Saudi gbé kalẹ̀ ní o àwọn àfáà tó wà ń bẹ̀ lọ́gọ́ tí wọ́n ṣe fásiwáyì Abdullahi ibn Qa'ud Abdullahi ibn Qa'ud àbí abdullahi bunu galiyan mẹ́mbà ni abdulrazak afifi mẹ́mbà ni na ibu isu lagina abdulaziz bunu abdullahi bunu bas abrohis ok ẹni tó jẹ́ naibu naibu rohis onítani oni abdulrazak afifi ẹni tó wá jẹ́ rohis gangan oní sheikh abdulaziz bun abdullahi bọ́lù bàṣ ẹ wò ó tún kù oh my god oh my god ah ẹ̀yin súfí ẹ wá gbọ́ bí tẹ́ ẹ fẹ́ dé sí lọ́rùn àná ìṣe mùsùlùmí ah ẹ̀dẹ̀ tẹ́ wá sọ pé mí ní irú sọ́ọ̀lì wúnà wónú irú sọ́ọ̀lì wù bú wónú lẹ́gbẹ̀ẹ́ fásitì wẹlé sọ́ọ̀lì wù yẹn àtànáwájú ẹ̀ lọ́la inṣàlá àátàn náà wádìí sọ́ọ̀lì ìhun yẹn lọ́la ẹ wọ̀rí ẹ fọkànbalẹ̀ ẹjá tún ka ilé mọ́ hukumu kìrọ́ àtúntì ìjà ní ìyà ìyà kí ni ìdájọ́ kéwú tí àwọn ti dà níyà máa ké kí ni ìdájọ́ kéwú wọn yẹn wáyé kọ́ọ̀dìrí ìyà àtàwọn kọ́ọ̀dìrí ìyà àwọn náà ní kéwú tí lọ́tọ̀ tẹ́ ń pè ní fátíwá yìí wọ́n ṣe ní ọjọ́ kìíní oṣù kejìlá 2006 ẹ̀mọ̀ gbọ́ àṣùhàlì mọ́ okùnmù kìrá àtútìjà níyàwó nìkọ̀dìríyà kí ni ìdájọ́ kí ni ìdájọ́ ìdájọ́ tìjàníyà àti kọ̀dìríyà hmm? ìdájọ́ kí ni ìdájọ́ tìjàníyà àti kọ̀ọ̀dìríyà oh my god ah ọ̀gá o hmm. ìdájọ́ kí ó tí ó ń tìdá ní àti kọ̀díríyà máa ń kà tẹ́ǹpẹ̀ ní àrọ́ọ̀dù wọn wà máa ṣúkúmù máa dáàmà aláàdí ìmá àtàlìmọ́ọ̀tì wá ní ìdájọ́ tí ń bẹ lórí ẹni tó bá dún nímọ́ wàzífà wọn àwòrọ́ọ̀dù wọn wírìdí wọn yálà ó dún nímọ́ ti tìjàníyà ni tàbí ó dún nímọ́ ti kọ̀dìríyà ni títí tó fi kú ó di méjì o wàhálìlà náà ánù sọ́líyà wàrọ́ àwú ǹjẹ́ a lè tiẹ̀ kírun lẹ́yìn ẹni tí máa ta wírìdì tìjàníyà wírìdì kọ̀dìríyà sáàlẹ̀ kí n lẹ́yìn rẹ̀ aw asọ̀látù àléyìí bádà ní mọ́t ǹjẹ́ tó bá kú tán tó sì kú sórí pé ń ka àwọn nǹkan tí tìjàníyà mú wá ó kú sórí pé ń ka nǹkan táwọn kọ̀dìríyà mú wá sáàlẹ̀ kí n sí lára sáàlẹ̀ kí n sí lára ìjàmbá èsìrè o àwòrán ọdún àtìjàníyà wọ̀nìkọ̀dìríyà àwọn nǹkan kíkà ní pè ní àwọ̀rọ̀d jámù wírídù àwọn nǹkan kíkà táwọn Tìjàníyà mú wá àwọn nǹkan kíkà táwọn oníkọ̀dìríyà mú wá látàkùnú mìíràn lè bídà àṣìríkìyà kò là kò mórí bọ́ nínú àwọn bídíà ẹbọ wàlẹ̀kùrà fat kò mórí bọ́ kò free from àwọn fallacies àwọn irọ́ àwọn irọ́ gbáǹkọ́ gbáǹkọ́ gbáǹkọ́ gbáǹkọ́ gbáǹkọ́ bì hmm? kàlì ìsìgá fàtùdìgbèrè láì nínú nǹkan tí máa kà náà ni ìwá àrànṣe pẹ̀lú nǹkan mí lẹ́yìn Allah wàlì azikar ẹ̀lẹ́tì lamtari fi kitabillahi ta'ala wala fi sunna wala fi sunna afáàbítá ánìyàn nabi sallallahu alaihi wasallam àwọn àbíkáàrù wọn yìí kò sí nínú alùkùránì tírọ̀lọ́ kò tó wá sí nínú súnà ànábì tó ri le látọ̀dọ̀ amigba Muhammad nítorí náà se kákàlóbè níbèrè ìràkọ́kọ́ fàlàyé jùúsù záka a ń ha ó kọ́ ọmọ tìjà níyà kọ̀dìríyà kó lóun o. kò jẹ kò jẹ bẹ́ẹ̀ o ọ gbọ́dọ̀ ká o wọlé àtẹ̀júsù sọ̀látà wàrọ̀ àmọ̀nsábàtà ànáwó káàná yàtà ábàdù bí ha kò tó wá lẹ́tọ̀ọ́ láti kírun lẹ́yìn ẹni tí ó rinlẹ̀ wípé ó máa ń fi àwọn àdìkáàrù yẹn àwọn àwòrádù yẹn ó máa fi sin lọ́hun ẹni tí a bá ti confam wípé eléyìí ti gbowó wíìrìdì pé eléyìí ti gbọ́wọ́ wírìdì kò lẹ́tọ̀ọ́ láti ṣe kí ni láti kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ ó di méjì o wà láàṣọ̀ láàtá aláàjẹ̀nà zati ọmọ bàbá oní sọ̀lá sábíkì sọ̀rọ̀ sọ́gbọ́ wà láàṣọ̀ láàtá aláàjẹ̀nà zati yìí a sì gbọ́dọ̀ kírun sí lára ah, a gbọdọ kírun sí lára a ní kírun só ń tìjà níyà lára a ní kírun só ń lára àtúnṣàbílíyà nígbà tó bá kú àkànlọ sí òkú ẹgbẹ́ sí òkú pẹ̀pẹ̀rí ni bìnáà alàzọ̀hẹ̀rẹ̀ minhali agbé ọ̀rọ̀ rẹ̀ ka èyí tó hàn sí wa wípé ìdájọ́ onítìjà níyà ní ni ìdájọ́ oníkọ̀ọ̀dìríyà ní pé kèfèrí ni wọ́n bákan náà ni ìdájọ́ oníṣàbìlíyà àmọ́mọ́ yókùtàmù láhùbìyì fàìlàlọ́ ìtààlá ṣe wá rí bóyá lọ́wọ́ parí ayé rẹ̀ bóyá wá chẹ́ǹjì ẹ́ bóyá chẹ́ǹjì in táwà mọ̀mọ̀ ni pé ó ti gbọ́wọ́ wíìdì ó ń ṣe òkè nígbà wá fẹ́ kú láyé finally finally so so wá change fáìlì lálọ́ ìtàhàlá ọlọ́ọ̀ nìkan lọ́mọ ni ìyẹn kan wà gbogbo ìgbà tó wà ní ọ̀dọ́ tó wà lókè pé tó wà ní àgbàlagbà tí ò tí tí di ẹni tó ẹni támodí mú wírì díẹ̀ kò lè má ṣe so tàbá gbọ́pọ̀ kú báyìí lẹ́yìn ìgbà náà a ní kí n sílá fàínà huwa lẹ́bí yá alẹ́mà sírò wà fọ́ ọlọ́mọba ọlọ́mọ kọ̀kọ̀ àti ọlọ́mọ tó pamọ́ ọlọ́mọ kọ̀kọ̀ so in tá a mọ̀ mọ́ àwọn ti dà nígbà ní pé wọ́n ṣe kí wọ́n ṣe mùsùlùmí so a nílá wọn kan tí wọ́n kà á ní kí wọn lẹ́yìn wọn a sì ní kí wọn sí wọn lára tí wọ́n bá kú wábí láàyè tàòfíìkì ọlọ́run jẹ́ àṣekòhùn gẹ́ẹ̀rẹ́ wábí láàyè tàòfíìkì ọlọ́run jẹ́ àṣekòhùn gẹ́ẹ̀rẹ́ kòhùn gẹ́ẹ̀rẹ́ kòhùn gẹ́ẹ̀rẹ́ ọlọ́run jẹ́ àṣekòhùn gẹ́ẹ̀rẹ́ sórí báyìí nìsìnkú mùsùlùmí sọ fẹ́ sìnkú gẹ́ẹ̀rẹ́ má bà ó ní súfì kàǹtí máa kà máa sàràtù fàátì ni tùǹjínà ni kámílà ni sábìkì ni gbogbo ẹ̀rẹ́dẹ̀rẹ̀dẹ̀ má bà wọn kà á máa èní má fi hùn lẹ́yìn wọn èjì tán bá kú má fi hùn sí wọn lára tán bá kú wọn ìbá ló fi kẹ́lí mọ̀ kò sí tọ́kàwà ìbá fi kẹ́lí mọ̀ èèyàn fi kẹ́lí mọ̀ lọ́jọ́ ọkú èèyàn ò tí ì garanti àdìjẹ́ náà rẹ̀ mo ti ṣàlàyé ẹ̀ lọ ní nǹkan bí ó ti ń lọ bí ọdún kan lọ wo orí péjì mi wọ́n sọ́lọ́lọ́wọ́ lánàá bíi náà wa ali wa sahabi wa salam ta ló tún ṣe fásiwò ilé ìsáàbúrọ̀ ẹ̀mọ́ ni kì í sáàbúrọ̀ yìí mọ́ ayé ẹ̀mọ́ sọ mí lẹ́nu mọ̀jùmọ́wò fàtàwà lágínà dáìmọ̀ bí sọ̀rọ̀díyà sọ ti dí bá àwọn lágínà dáìmọ̀ náà ní o àwọn ni wọ́n ń sọ òdodo tó koro yìí o alìmùjẹ́lẹ́dù àsálìtù pàlẹ̀ṣìrún àkídà sọ ti bá o ẹjẹ́ ẹlọmú gàrí síyùn ẹlọmú mi síyùn sọ ti gbọ́ ẹ̀rẹ́ ṣe kí ni ẹ lọ mu mi sí yẹn náà so ti rí ìdájọ́ yín báyìí ní ìsìn wọ́n lè tẹ́ ǹkà àgbọ̀dọ̀ bá yín kà ìgbẹ́ tó fìlà mi ti torí ìsìn náà tó wọ́n fi fìlà bú mi pé fìlà mi kákò fìlà mi ò kákò tó ti rí tọ̀ wọ́n lè tẹ́ ǹkà àgbọ̀dọ̀ bá wọ́n làgbọ́dọ̀ kírun lẹ́yìn yín tí a bá ti mọ̀ pé ẹ̀yin lẹ́nìjọba ká máa kírun nínú ilé títí dìgbà tí a lè sákò ń lù fún yín tọ́lọ̀ bá ti wá gbà fáwa náà lébi pé ẹ̀yin ní mọ́sáfì ti yín àwa ní tiwa ẹ máa kí òun láàyè ti yín káwa náà máa kí òun láàyè tiwa so àní kí òun lẹ́yìn yín láfárídáwà láàánà fìlà àní kí òun ìdì ìrún ọ̀ràn yàn ìrún asámú àní kí lẹ́yìn yín òkè tẹ bá wá kú tán bá kéde pé bàbá kan kú ooo mùrídì tìjàníyà ni o tàbí bàbá kan kú o mùrídì kọ̀dìríyà ni tàbí bàbá kan kú o mùrídì ṣàbìlíyà ni àní lọ kírun sí i lára torí pé ẹ̀ẹ̀sìn ní ẹ̀ńtá ní máa kírun sí lára ọwọ́ apọ́síbù àfàwà sọ wípé bóyá nígbà tó kù gangan tó tí ó kù bóyá nìkan wá bá sọ̀rọ̀ but àwa ti mọ̀ pé oníṣúfin ni ok ó wá kú bí some days tí ó kú ẹnìkan á bá sọ̀rọ̀ lọ́wọ́ àtúbá níta àmọ̀mọ́ yẹn làá fi gbídàjọ́ ni lórí pé kì í sẹ́ńtì yẹn máa kírun sí lára tó bá gásí tó túbá ní gángan tó kó tó kú láyé pé kó bá túbá o aláwàsálà tùbá ní kírun sí lára náà ìtàn máa ń tẹ̀sán fún wa pé bàbá ti túbá ó ti túbá ń wúrì dì káàsì mọ̀ tẹ́nìkan ń sọ ó lè fẹ́ máa parọ́ ààrí ẹ̀kọ́ ààrí ẹni tó kú yìí nígbà ń bẹ láyé gẹ́gẹ́ bí ẹni tó túbá kò ń so àmì kí òun sí láà so aina sọ̀lìhù mentality jàlẹ̀yà bẹ̀nísùbá ìlà aina níbo ni ẹni eré wà nínú wọn àfá àtọ́ sọ pé mínihún sọ́ọ̀lì wú náà ẹ̀ẹ̀gbọ́yé ni o ẹ̀ẹ̀gbọ́yé ni ó kìí ṣe nínú àwọn tìjà níyà ṣàbìríyà o tó ti gbọ́ tó di lọ́la máa tẹ̀ wájú insha Allah èyí sọ́ọ̀lì náà <laughs> wọ́n mi ní ń dúnà dáálíkà ó ti gbọ́ ọ̀tàn wálẹ̀ sátùmọ̀ kó ní kí o lẹ́yìn ó ti dàní àmọ̀ láyé rẹ̀ mọ́kùn lẹ́yìn ọmọ o so tó bá ń gbé ní eria eria eh, Madina ilẹ́kùọ̀ wọ́n pọ̀ mbẹ́ yẹn dáadáa tètè kó kúrò mbẹ́ máa kó bọ̀ wá sí ayé kalẹ̀ máa ti súnà mbẹ́ kó lọ sí tòsí ọ̀dọ̀ ṣèkàmúbíẹyá kó lọ sí ọ̀dọ̀ ṣèkẹsàn òkè ó rà wọn amúrasí súnà àwọn dr láìwọlá wọn kọ́ mọ́sáàsì súnà àwọn dr fọ́dílù ah, mọ́sáàsì súnà ti ń pọ̀ ó ti ń pọ̀ so ní ẹ́skíùsì láti kéhùn dànù kódà ẹni kódà ìlú tí ò bá sí mọ́sáàsì ní onísúnà kí ni àwọn afáàsọ wọn ní kó mọ́ dànù ẹ̀kí nínú ilé pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ tó bá wá níyàwó àtọmọ mú ọ̀rẹ́ rẹ tẹgbẹgbẹ́ súnà ẹjọ́ dá kí ẹjọ́ kí inú ilé níjàmá tó bá tún wá rọ̀lẹ́ kankan tẹ́ pé ìwọ nìkan lórí ra rẹ dánù ẹ kí kó tó bá fẹ́ gbalada dánù ẹ kí kìí ṣe pọ̀ fẹ́ kírun jẹ̀mọ́ bọ̀tà wọn ti fè lóyí ọpọ tí ó lè kí o lẹ́yìn lè sọ́ra tí pásítọ̀ tó bá mọ kí ẹ ń bá lè kí o lẹ́yìn pásítọ̀ tó mọ kí nìkan mọ kí o lẹ́yìn oṣù fi ẹ ń bá lè kí o lẹ́yìn pásítọ̀ páàdì tọmọ kéwú òun ló lè kírun lẹ́yìn oṣù fi ọ̀nà àdánwò tí ó dé bá mi mi ò ti kírun lẹ́yìn oṣù fi ní ìsìn as far back as 1984 as far back as 1984 ní ẹ̀yìn ètí kírun lẹ́yìn oṣù fi <laughs> ọ̀dá nǹkan kan mọ̀ èmi ti ka fásiwá yìí mo ti ka fásiwá yìí àwọn fásiwá kan ti wá ṣáájú ilé tí mo ti kà tí mo ti kà tí ń hó bí ọṣẹ lórí mi èmi màá wá kí òun dànù ọlọ́mọdé kéèsì tẹ̀mí ọ́ta orígun kejì ẹ̀sìn ní níwà lọ́mọ kí lẹ́yìn kèfèrí torí pọ́ mọ́kí kèfèrí tí ó kè fájá àtàn tí ó sọ tó lè fájì lé fún mi lórí irun ọlọ́run jẹ́ kí orí mi ó burú lè ní òtí kí o lẹ́yìn wúrì ìdí mẹ́láyé mi bó ṣe jẹ́ nìyẹn o á pàdé lọ́la insha Allah àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ máa dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ṣọ́ wa ká má di kẹfẹ́ rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin káláwùnà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ká gbìyànjú ká ṣe àpúrógámù yìí